وصلنا بقوالات راك أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسوا كيف ولو وبعلا نجلو a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́wa olùṣìkẹ́wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkún ọba nábi ní àtàwọn ará lè ràtàwọn sùpábà rẹ̀ bẹ̀rẹ̀ ọba kó sànú àwa náà kàbáwọn òbí wa tàwọn alùfáà wa tàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin ní òwúrọ̀ yìí أولاني قول مفيد على كتاب التوحيد فأفاوى محمد بن أبي وهابي فأفاوى محمد بن صالح الأسلمين تشبوه بابتي أنقلوا قلناني أخوف ما أخاف على أمة عليكم الشرك شكرا سلام نين كمون قاعد فوين كمون قاعد ملوتا قلناني يبوه أخوف ما أخاف عليكم الشكر الشرك الأصغر إنني يبقي وقيل سئل عنه قال الرياء هناني رياء لوبا مثلا برياء لوبا قال ولا تركيام مسألة في مسائل أتك لك كارو أما يقول داري قوم بلا فانكر فوالو السادس ألا كيفا الجمع بين قربهما في حديث واحد يقطع اسمارا وانه حديث كناع يقول من لقي الله لا يشرك به شيئا وحديث سابق العديث بلو السلام صلى الله عليه وسلم يقول من لقي الله بقدر قوت وقد لا يشرك به شيئا tí ó ṣe pẹ̀lú ọlọ́wọ́ bá dákàlà aljanna ọmọ aljanna ni ọlọ́wọ́ bá ń bẹ̀ nígbà tí wọ́n lẹ́nu aljanna ọlọ́ba mọ́jà ti pẹ̀lú ọlọ́wọ́ bá ọlọ́wọ́ Qur'an al-Karim hadith kìí sọ pé waman laqiyahu yushriku bihi shay'an dákàlà an-nar ìlọ́pàdé ọlọ́wọ́ bá ẹ̀ńdúgbò kú pẹ̀lú ẹbọ tí ó yẹ wọ̀ náà ni hadith kan náà ni ó kọ́ قربهما وزن في الحديث واحد إيه، يقول من لقي الله لا يشرك به شيئا دخل الجنة إذا طريق الله با يوسكبه أم الجنة من لقي او يشرك به شيئا دخل النار إذا طريق الله با تشرك الله با إنن يوو الله با أمده بس وليرون الله با التابع لا كسرة أن من لقي او يشرك به شيئا دخل النار ولو كان من أبعد الناس تؤخذ من أما من, من أموم قوله من لقي الله أواني الله أكبر يعني أن من لقيه اطلق الولوبة يشرك به كي شرك الولوبة دخل النار يونني ولو كان من أعبد الناس قرب يكون يسلوبة àwọn àti asosẹ́rò abẹ́bọ abọ́bọ̀ ń bẹ̀ àwọn onímọ̀ yẹn máa fílà jù onímọ̀ adáwọ̀ ẹ̀bùn onímọ̀ síkàlà jù nígbà tí ẹbí ti wà nù iṣẹ́ rẹ̀ yẹn ọlọ́kọ́bílà wa ọlọ́ọ̀bà pẹ̀lú wọlé wọ kánà mi ní ààbòdì náà agogo ní síkàlà jù yàrá náà yóò kà mí ní òmùmí sí káwùlì nàlákì ọlọ́ mo náà ní gbogbo ẹnikẹ́ni ẹnikẹ́ni wọ́n wọ́n من أبع ìṣẹ́lẹ̀ yẹn kẹ́kọ̀ọ́ ni ìṣẹ́lẹ̀ yẹn kẹ́kọ̀ọ́ yẹn kẹ́kọ̀ọ́ lẹ́nu mọ́mù ni لكن إن كان شركه أكبر لم يدخل الجنة وهو الجنة وإن كان أعبد الناس فكن سنوبه يقول إنه من يشرك بالله ربنا سبحانه يقول ما يسبقه يسبق بقى حرم الله عليه الجنة ọlọ́run ti fi àlùjẹ́nà lé ìwọ̀ fún ọmọ àwa ọ̀nà ibùdarí sí rẹ̀ nínú ọmọ mọ̀sọ̀rọ̀ ìrùn náà bọ̀ ìntánà asgaru ọ̀zìbá ìkọ́dọ̀rí gbónóbì súnmọ́ dọ́kọ̀rọ̀ jẹ́nà lápẹ́ bọ́ kékeré ni wọ́n fi àjẹ́ nílé èdè iṣẹ́ bí ọwọ́ rẹ̀ ni lẹ́yìn náà ó kú bá wà jẹ́nà ọlọ́ọ̀bà ń bẹ̀ mọ́sọ̀rọ̀ ọlọ́mọ náà ọlọ́ọ̀bà àwọn pé ọ̀pọ̀lọpọ̀ bá gbìyànjú láti ṣọ́ra fún ẹbọ ẹni tí ju máa ń dúnmọ́ ẹbọ kárípà gbìyànjú àti ṣọ́ra fún gbogbo ọ̀nà tí ń gbà ṣọ́ra fún nǹkan ó díye wa ọlọ́ọ̀ba mọ́síwá lọ́sẹ̀ bọ́ ọlọ́ọ̀ba ẹ wo victoria tawhid ó díye wa ẹbọ ó ti lágbára tó ní ìsìn àwòṣe ìtọ́ni lórí ibú ọ̀tá wa ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ sẹ́lá ní èyí ọ̀tọ́lọ́sí ṣe ìtọ́ni àti ìgbésẹ̀ máa ìgbẹ́ máa dìtẹ̀ fún un ìkọ́ ti lù sùkú tí ó ti fún un ìkọ́ wa kà kún ìgbìmọ̀ yọ̀ sí nípa bídà bídà bídà tí wọ́n ti fún yẹn jáwọ́ bídà àwọn ẹgbẹ́ di ọ̀sùn lọ nípa bídà bídà pé ànáfi ẹlẹ́kàlẹ́ lẹ́kà àwọn ẹgbẹ́ di pé wọ́n lọ bẹ̀rẹ̀ ground wọ́n ti àwọn kankan tí wọ́n ti pọ̀ ṣe wọ́n ti àwọn àlùjẹ̀ ní ọmọ ìlà gbàlẹ̀ ọlọ́wọ́ bá sọ gbogbo ọba ti ká pé tó wà píọ̀ ni inna Allah tayyibun wala yaqbal illa tayyiban ẹwọ sùúrà ta kílà rọ̀ yìí sùúrà yìí ni sùúrà kẹta sọ́sọ́ kalẹ̀ fún nabi Muhammad sallallahu alaihi wasallam gbogbo bá bẹ́ẹ̀ ṣe ìfẹ́ dáwà láti ní àwọn rìsáàtì àwọn kọ́lítì ìṣẹ́lẹ̀ ń kọ́ ń kà á gbìyànjú àti ní lára. ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala amíkúdásá àmì múlá fi fún ọlọ́ọ̀bá nígbà tí wọ́n sọ káyà márùn kọ́kọ́ sọ̀rọ̀lẹ̀ ẹni ni ẹ̀kọ́ ní alamọ̀lẹ̀ ìmùsánà máàlẹ̀m yàlẹ̀m lẹ́yìn náà tí wọ́n ti kàlẹ̀ kejì ìṣẹ́lẹ̀ mozambil tí wọ́n fi tí nà nẹ́bì ìṣẹ́jọ́ gbúlẹ́wà yóò kejì lẹ́yìn kejì ní ọlọ́dún mọ̀nyán láti lọ́wọ́ ẹni tí nà ọlọ́run sílẹ̀ ó di wa àpọ̀ ní láti lọ́wọ́ يا ايها المزمل قم الليل الا قليلا نوايا نقول انا تلقي عليك قولا ثقيلا يا زمان بفولوري كوني انا نقول في شداوة انك تبو انا تلقي عليك قولا ثقيلا خذي با لي يوم سورة دواوي ناني سوت مدسر يا ايها المدسر هو صدق مراه aláàkejì ẹgbẹ́ tó di rí Jibril lójú kòrò jíkò kògó ìrà lọ́sọ̀rọ̀ lọ lórí zamiloni zamiloni ẹgbẹ́ tó nípa tó nípa nígbàdà bòmí àti tó nípa ó bí wa ẹni tí láàgùn tó tó dàbò bòun ogun yẹn kìí sí ogun ti ooru ni ogun kẹrù ni tútù sí mú ẹgbẹ́ tó gbogbo ìgbọ̀gbọ̀ mi ó bí wa nígbà tó tó wá ń lọ́jọ́ kan láàrin títì láàrin ìlú Madina abúlẹ́gbọ̀n Maka lọ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam wá wọ̀ tún kọ̀rẹ́ nìkan owó sí kọ̀rẹ́ nìkan owó wájú kọ̀rẹ́ nìkan owó ẹ̀yìn kọ̀rẹ́ nìkan kàlùkìnì kàlùkìnì kàrí Jibril kíkò láàrin àwọn sọ́mà jókòó nìkan ah, ọ̀gbẹ́ni jóni ni kó rí inú kòkó yẹn tó bá kọ̀ọ̀rọ̀ lọ sílé wọ́n dẹ̀sìrónì dẹ̀sìrónì ẹ̀rù eléyìn kò fẹ́rù ti aláàpẹ́ wọ́n ẹ̀dá tó gbogbo olóyìn olóyìn jẹ́mìlónì àti nípa ni wọ́n dẹ̀sìrónì dẹ̀sìrónì lọ́wọ́ ni yá ayọ́ mú jẹ́sìr kúrò kúrò àǹzẹ̀ káàdì lọ́wọ́ fèsì ìgbìlẹ̀ síwájú ربك فكبر الله بعد كبك كبك نوكره والثياب بمن والثياب كالطاهر ìpé òòrùn ìdọ̀tí àtọ̀rẹ̀ mọ́ nígbà rìn tí mo fi fura sọ ọmọ ibn Khattab radiyallahu anhu ó ní man arda nafsahu òlè tìbó ma ti rayalumanna man asa àbí ìgbọ́n man arda nafsahu òlè tìbó ma ti ẹni bá rìn tí ọ̀dà ó má bulé mi bá lérò burúkú pẹ̀lú ẹ̀ ìṣojú ẹ̀ nàti ilẹ̀ wọn lè gba kẹrìmí láì wọn asa àdàbọ̀ sí ẹ̀fà kí lọ́kọ̀ wà lókèrè ní láì nígbà tí ìdúró náà ti wà gà nígbà fẹ́ gbàgbà àwọn yẹn mari nìyí ah bá ń gbà kàrí ní láì man arada nafsahu li tuhumati ẹni tí bá gbéra ẹ̀sìn tó fi fura sí wàlá yalumanna man asa àbí ìzàn ọmọ abúlé mi gbọ́ lérò kóró pẹ̀lú ẹ̀ ní ọlọ́run ní òfin yaba kà wọ̀rú ti fọ àbúkú yẹ gbogbo gbọ́dọ̀ sí ìyẹ̀tí mọ̀ máa lọ sí ó díẹ̀ wa á gbìyànjú láti ń pé gbogbo àwọn kọ́lẹ́jì fi ni ìṣìlẹ̀ abẹ́ka pàtó ẹ̀rọ wọ́n jọba àwọlá tẹ́nu tẹ́sẹ̀kṣẹ̀r wọlé rọ́bìkà tẹ́sẹ̀kṣẹ̀r ó díẹ̀ wa ọlọ́ọ̀bà mọ́sá fún àwọn kọ́lẹ́jì sùgbọ́n àwọn yọlọ́ọ̀bà ọlọ́ọ̀ kùrọ̀ àrùn kẹrin wa alaikum salaam dùlá Hmm. wá gbọ́ hmm. lọ́kì ní ti lọ́kì kódà wọ́n pé ó lónìí kú lọ́la ó di eyín lọ́kì ó di eyín ọlọ́run ní láàyò ìbùtọ̀ wá bí ìwọ̀n ìwọ̀n ìbùtọ̀ bẹ́ẹ̀. ọlọ́wọ́ bá ní ìfikí yẹn túká níbi wà wọ́n ní ìfikí yẹn túká ọlọ́wọ́ bá ní ìfikí yẹn túká à ọ wà lọ́kì ọ̀pọ̀lọpọ̀ pé ọlọ́wọ́ pé ní sọ́dún kìyàmà bal yuridu lil insanu li yastura amama yasalu ayyana yawmul kìyàmà kí ẹ máa pàṣán túbá àti orí bóni ni bal yuridu lil insanu li yastura amama nítorí àwọn jùlọ ikú fún àwọn jùlọ báyìí فيقول أيانا يوم يقول لك كم وزن ما عاد يقول يقول سبيجي منيس ما با يبهله يعني يقول عشان يتعي kí riwaya tó bá wá fún bá jẹ́ ní ìhùn riwaya tó gbogbo tó bá kú àmọ́ mọ́ àwọn àfà pẹ̀lú níbi heart attack tàbí hypertension shock wọ́n ní ọ̀gbọ́n rẹ̀ nípa ìyàwó ẹbí ma ẹ̀jẹ̀ bá dá àtò nítorí mọ̀ pé ẹ̀jẹ̀ máa dá ah! mi kí a fi fún mi. Bọ́lá bàbá mi sọ fún ara náà kí n náà sọ fún mi. Nípa ẹni pé wọ́n sọ fún ọba ẹnu ẹ̀yin lẹ́kọ́. Wọ́n ní mẹ́kánì lórí àpáta, mo ní ọ̀rẹ́ rẹ̀ kú, á ah! ló bá kú. Ìjọba burú mẹ́kánì kan ẹ̀ẹ́dúkú rẹ̀ máa ah! á ló lọ́ bá kú ó ní yíwa tó ikú yẹn ò kò jí pé ẹ̀kẹ̀rù ọ̀nà bí ní gbárí ẹ̀ pé gírígà gírígà tá àmọ́ káàkiri àdúgbò ọlẹ́mú yóò ọlẹ́mú yẹn lọ yóò mú yẹn lọ ni ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́n dáre dáadáa ìrọ̀lẹ́ sọ pé man àkàrí kàrà làbí man khairun nas man tala umruhu wa asuna amalu ní ọ̀kàrà náà nìyẹn láàrin wọn bí ṣe yàrá bíi khairu nas nígbà tí náà wọn mọ́n kọ́lá ọmọrò wọ́n tí mi rẹ̀ bá gùn wọ́n á sọ̀rọ̀ àmàlù tí ṣe wáyé ti dà wọ́n ṣe mi wógun láti àgbà dáadáa ó di yàfa àbúrò àfẹ́ bó ṣe rí nìyí tó bí ẹ̀ka tún bá kúló kú àpẹẹrẹ dáadáa ni ó di àpẹẹrẹ dáadáa ni ọlọ́wọ́ bá kọ́rọ̀ rahim àwọn àwọn pé àtọ́wò ní ahadọ̀rì ní àkírò tẹ́wọ̀ bá kúrúkẹ́ máa lọ́tún bára àpẹẹrẹ orí ibú tó bá tó bá sórí ibú ni ìtàn sì gbà sí ọ ìtàn sí lójú inú bó ti pútì ẹni inú ahmed ọ̀rẹ́ àbí ó ní ká àkẹrẹ tẹ́ ọgbà sí ó ní kí ẹ máa lọ sí ọgbà náà náà tún bá máa bá dìbò forty years náà wọ sixty ìṣe àlọ́ àti bá ní alámọ̀tì ṣìkọ́ àpẹẹrẹ orí ibú ni ìtàn sórí ibú ni ìtàn sì gbà síra ìkọlójú inú sì ni ó di kú yẹn nílé ọlọ́run bá múta máa fi rẹ̀ sọ́wọ́ ọlọ́run náà asáàmìnà àbí ẹlẹ́ẹ̀kẹ́ jọ مسألة العظيمة سؤال خليل أنه ولابنه بكاية إبالة الأسنان الله أكبر إليك جو يعني مسألة تبني مسألة العظيم هنا مسألة تبني تبني شعار خليل إبراهيم من دي خليل النبي إبراهيم من خليل الرحمن خذي بقى أري بلا سلكة مين سويت كل دي سلكة بقى شعار خليل إبراهيم شعار خليل إبراهيم هنا ولقد دار التوحيد لقد دار التوحيد باي Khalil Ibrahim Khalil Khalil Ibrahim Jabai أني مسألة عظيمة مسألة لك يا جوي مسألة تبني هنا السؤال خليل النبي إبراهيم جنوبا جنوبا له صور عارف والبني إن بالله رفعوا مالك وكاية ابنة أسنان كلهم جابوا بعوا كلهم جابوا سمو كلهم جابوا بعوا أتعاموا ولم جابوا بعوا أنا ولا بعوا أتعاموا ما واتوا بعوا ما وادقوا ما جابوا بعوا ولا بعوا ọmọ ṣe bọ́ọ̀lọ́ wa ẹ̀bọ̀n kan lánìí ẹ̀bọ̀n kan lánìí àwọn ilé ìrùkú kí yẹn lè bọ́ọ̀gùn kí yẹn lè bọ́ ya kí yẹn bọ́ nǹkan kí yẹn lè kó ìkàlẹ̀ fún òòsà rárá ìlọ́bí sàárè ẹni rí kọ́ ọmọ bí sànú rẹ̀ ẹ̀bọ̀n ni ìlọ́bí sàárè ẹni rí kọ́ ọmọ fi kàrá ẹ̀bọ̀n ni. àwọn àwọn èèyàn wọ́n mọ́ gbogbo sàárè ní àbọ́ sàárè ní ilẹ̀ àwọn èèyàn ọdún ní ilẹ̀ náà ó kà bàbá ẹ̀fẹ́ ní náà ni àwọn wòlíì ìfá máa lọ bí wọn ẹ̀yìn àwọn ní ó di wa àwọn èèyàn gbogbo sàárè ní gbogbo ní àmọ́

ìdájọ́ yẹn tí àpàlù ní nígbà wọn tí wọ́n lọ síbẹ̀ kí o. Eléyìí yẹn bọ́ ni. Àṣà lẹ́sẹ̀ àwọn tó ń náà sí lẹ́sẹ̀. Táwọn náà ti máa gbọ́ nínú àpò àwọn ní ṣe ìgbádá Ó rí é ọ̀nà ni bisikì ni bisikì ni káwọn náà máa tẹ̀lé wa ẹ̀yẹ wọlọ tẹ̀lé yà blendly ó di ẹ̀ńgbọ́ wà sí ojúmọ́ ọmọ ìlà tálẹ̀ ó di yé náà. náà ọba ẹgbẹ́ kọ́ ni. Ìwúrà bá ti wọ́n ṣe wá sí ojú pẹ̀lú kí òṣèlú ẹ̀ka fẹ́ máa ti fẹ́ kò ní ìrẹ̀lẹ́wọ̀n ẹ̀ka Hmm. kìí ti máa ṣe alùsùn náà ni wọ́n náà ti wá lọ bẹ́ẹ̀ mu wọ́n náà ti lọ máa rí lọ inú ti ká má bẹ́ẹ̀ yóò yìnbọn bọ̀ yóò ṣe wọ́lọ́ mọ̀ anábìrin iná rúkọ̀ kí n máa púpọ̀ bọ̀tí máa ìdí kí n máa sún dìmọ̀ àyẹ̀bẹ̀. هو التيولا كما لو قوغو شركون ابوني ابي دي ان رقوا انتراي ان رقوا على فضل كما كوكو تبرو مي قالوا ان رقوا كما كوكو والتمائم كما سن ينسو قليل ينسو ممت ينسو مراني هو التيولا كما لو تيولا ogun ọkọ̀ ológun màá náà ló màá náà ló kánaka ṣírí kọ́ọ̀nù ọlọ́dún ẹ̀bọ̀ ni kìlọ̀ ìmáà ní kò sí ẹ̀yẹ gan ọ̀rọ̀ ẹ̀lẹ́ orúkọ yẹn àdánù ni ó di ẹyin àdánù ni ọ̀kan náà ẹni rí ó ti lágbó tó ń bẹ sọ̀rọ̀ bá tọrọ tó ń kọlọ̀ ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ ẹlẹ́mọ̀ mi ẹlẹ́mọ̀ gànà sọ́nù nìkan ẹlẹ́mọ̀ gànà kọ́ dànù ó di gbogbo ọ̀rọ̀ ẹni tó bá wà lọ́ọ̀ni látọkọ̀ bí ṣe nà ẹ̀dẹ́ ilá wọ̀rọ̀ sọ́nù àbí kẹ́mọ́ wọn wọ́n ní sọ́tò kéde òjòrà ẹ má ju ọlọ́ àtàlẹ́bí lọ ẹ má bọ̀ ọ́ bí ọlọ́ àtàlẹ́bí lọ ìdájú ọlọ́dà lè ní kọ́nà ọkùnrin sọ̀rọ̀ abẹ́rẹ́ mi sọ̀rọ̀ kí ni wọ́n ń tó ní ara o. ọ̀tún ọ̀tún kíláàni tó tán tọ́tí àdìlọ́kùnrin gẹ̀ẹ́ni kí láti wọ́n ṣe ara apá mùmí lọ rẹ̀ àlọ́dẹ́rì kí wọ́n tọ́tọ́ pé àdìlọ́kùnrin gẹ̀ẹ́ ṣe ah. bẹ́ẹ̀ ni tó bá mọ́rọ̀ apá kan lò ó di ọlá òkè àlàálẹ̀ afá àti àbí àwọn ẹni kẹmọ lọbi sáré ẹni rẹ hmm. kó máa tọrọ nǹkan lọ́wọ́. kó máa tọrọ nǹkan lọ́wọ́. kó máa tàbí kó máa kó máa ń ṣe kọ́ dákun dánú mi ò sí ìṣẹ́jọ́ máa ń ṣe. ẹgbẹ́ mi. bíbí ara tí wọ́n máa ń ṣe pé ṣe yàrá hmm. àwọn tí wà tí wà wọn tí wọ́n parí àyẹ̀wò fífà àti kíkẹ́jọ́ máa ń ṣe náà. ìyá tí ọkọ rẹ̀ wá kú tí wọ́n ti fi ẹ̀yìnkùlé ìdílé kan máa dé ẹ̀ ọkọ mi àdúgbò ó dákun mọ́tò lọ́rùn àwọn ọmọ rẹ̀ lọ́wọ́. ẹbọ ni ẹbọ ni ẹbọ ni kàn kó sàn lọ́wọ́ rẹ̀ bí o ní ti Dr. Abdulrahman wa ti alọ́lé Dr. Gumi zoro ti wá tó ọ̀gbẹ́lẹ̀ kí zoro ń bẹ̀rẹ̀ mọ́ á ní kó jí ká lọ sí máa ti náà tó gbólóhùn àti máa ti wá kẹrùn nílé bàbá rẹ̀ bá a sọ pé oníyà ah, kíbi tí wọ́n fi bàbá sí náà ní gbígbẹ́ yìí inú yáàdì ìdọ̀kọ̀ mọ́là bàbá gómi gan ni wọ́n fi bàbá gómi sí gbígbẹ́ màmá rẹ̀ bí wa wọ́n ti ziyara rẹ̀ ziyara àwọn ẹni rí ẹ ṣàdúrà fún wọn ọ̀sábùrú mẹ́ àmọ́ kí ẹ wá tọrọ lọ́wọ́ pé àṣẹ́bùkà gómi tákùn fẹ́mi náà ní màlá bàgà ẹlẹ́bọ̀ nìyẹn ó bí wa wọ́n láwù wọ́n rí kí n sọ̀rọ̀ àgbẹ̀rẹ̀. ọ̀rọ̀ ìsìnkú nàìjíríà ìtúlẹ̀sẹ̀ pé ìdálẹ́bí sùn náà lónìí òun náà lò àdìsí máa ń tẹ́lẹ̀ pọ̀ ọlọ́wọ́ bá ìjọba tó fi fẹ́fẹ́ nìkan mọ́ lọ́fà ní kí ṣètọ́n tó wá di sọ́nà bẹ̀rẹ̀ àdébì lórí irun àdébì fún lọ́rùn bíi pé ahọ́n rẹ̀ yọ ọwọ́ àdébì tẹ́lẹ̀ àdébì ní kí ẹ bá sọ́lá àdúrà tó máa yá mi sùnmí náà sọ ni bá súnmọ́lẹ̀ káwọn ọmọ màdínà máa fi ṣeré àmọ́ ọmọ ìyá mi Suleiman ìfúnpá ìpé ọlọ́mọ ìdíkáyà nìkan lè máa kọ̀ǹtó àwọn àjẹ̀númá ṣàkóra mi ẹyẹ so ọmọlẹ́yìn ní ìdánilẹ́bí gan kọ̀ǹtó àjẹ̀númá ọmọlẹ́yìn tó máa kọ̀ǹtó ẹ̀ ó díye wa ibi kí n pé ẹ̀dọ́ ìkìnà ni ẹ̀ ó díye wa wọ̀lá ọmọ ọdún pẹ́rọ wa ní àwọn ìta wọn àwọn àjẹ̀nú mùsùlùmí náà ń pè lò kò sí tó kọ̀ pẹ̀lú wọn bí wọn bá fámì tí wọn lọ lójú ọ̀nà ìsìlámù wọn wọn lọ́mọ bá fámì tí ẹ lọ ìlọ́jẹ̀ wallahu ta'ala ọwọ́ dá ṣẹ́yìn padà wọ́n tẹ̀lé náà àti ẹni eré báyìí ní ìdókòwò ní orílẹ̀ ó pé òun bá ọba fẹ́ wo ńlá ó pé kò padà sí ìwé àwárí tàbí ìyẹn ò pé òun náà ló wá pè wọ́n ní òun gbà sí àwọn àti kó wá fi owó rẹ́jẹ́ táwọn fi ṣe àwọn iṣẹ́ àwọn táwọn fi ṣe iṣẹ́ yẹn wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ pípẹ́ pé ó ti ṣòdodo fún ìtọ́yìn ìtọ́yìn ìdánábì náà fi dé pé kíkó owó náà yẹ kó lè bọ́ ní. bẹ́ẹ̀ ni ẹ hmm. bọ́ ni olùdíwọ́ fọ́ wọn nẹ̀tún ni òun náà yóò mọ́mọ́ fi owó yẹn ránṣẹ́ lẹ́yìn náà máa pé òun bá ọba pàtẹ ẹbọ ẹgbẹ́ kó sì wà wípé à mùsùlùmí àwọn mùsùlùmí àwọn ìṣẹ́bọ̀ ni mẹ́sẹ̀ mọ́ máa dá o ilé mú iṣẹ́ bírígbẹ̀nú ọlọ́ọ̀bá ìgbà ẹ̀kọ́ sí kó fún ni ó di é ale ko gbọ́n bá lóun ti ga kó kọ́mọ́ ẹgbẹ́ dàlú ọba kó bá lóun lẹ́gbẹ̀ẹ́ dé kó lẹ́gbẹ̀ẹ́ àgbò kó fi sàfihàn fún mọ́tò ìdè kó mọ́ bí ọ̀rọ̀ tó ti rújú yẹn àti ìṣòfò sílà ìṣàlàyé fún alákùnrẹ́rẹ́ ó ní inna la halala bayyinun wa inna la harama bayyinun wa baynahuma umur mutashabihat la ya'lamuhunna kathirun min an-nas ó ní halal fojú haram fojú كان حلال في حرام ابو سليمان بيقول إيه؟ ان الحلال بينه حلال في جهه حرامنا في جهه بينهما لا يحلال يعني مو متشبهات هو قد بده وجود وجود حلال وجو حرام هل يفهمي وياو لا يعلم هن كثير من الناس قلوب دعوما نيجو من التشبهات نعم لا وين àtàràfẹ́ àhábí èyí máa bẹ̀rẹ̀ ọba kọlọ̀ ńlá ń fún bí ẹbọ ni kẹ́rìndì ibrahim ti bẹ̀rẹ̀ kọlọ̀ ọba làmínú àtàwọn ọmọ mi kú bí ẹbọ nígbà làwọn náà kú bí ọlọ́ọ̀ba láti wọ ọlọ́ọ̀ba èyí máa bẹ̀rẹ̀ ọba ni aláwọ̀ máa ń yẹ sọ̀rọ̀ húdà bọ̀ túkọ̀ wọ́n afẹ́kọ̀ gínà torí kí yẹn fi kú sínú ẹbọ ọ̀pọ̀lọpọ̀ kú sínú ẹbọ wọn mọ̀ ìdímọ̀ lọ́nà pé àgbédà tó ádùn ilẹ̀ ṣirk bídà ẹ máa dráìbà àwọn èèyàn lọ síbi ṣirk ni ó máa dráìbà ni wọ́n ti wọnú ọkọ rẹ̀ ibi ọlọ́ bí ṣirk ni. ẹ̀rọ tó máa pọ̀lú bídà nìkan ọ̀rọ̀ ẹ̀ sì fúyẹ́ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ báyẹ̀ ni títí ti ìfẹ́ tó bá pọ̀lú zìnà ni ọ̀rọ̀ ẹ̀ sì fúyẹ́ ìfáàdì nù tẹ́mi àràhìmọ̀wòlá ó ní ewu tó wà ju ewu tó wà níbi zìnà lọ ó ní ewu tó wà ju ewu tó wà níbi zìnà tí wọ́n tó lè zìnà ó mọ̀ fún zìnà lóhun sí ọ̀pọ̀ òun sí kápẹ́ ní ẹni tí pé ìjẹba omi ọmọ ìbẹ̀lẹ̀ ọ̀bà láti ìkí ni láti kí òun filẹ̀ àwọn ẹni tó ń ṣe bídà kò ń gbọ̀fẹ́ sí lòun ṣe ìpàkì àwọn èèyàn síbi eh, bídà rẹ̀ ó di wa ipa nǹkan mọ́kànlá tí nǹkan mọ́kànlá mẹ́wàá ní ìṣẹ́lẹ̀ tẹ̀mí àkà tó lọ pé bídà ti burú ju ẹ̀ṣẹ̀ lọ àti yíwa ọlọ́ọ̀bà mú sàtọ̀ wọn bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà wọn wọlé àtọ́ kìíyà náà àtàfi á ẹlẹ́ẹ̀kẹsàn ìtìbáàrù òbí hàlẹ̀ àkùfà tí ìjábà mi lọ́ọ̀bà mi pé ọ̀pọ̀lọpọ̀ ló kó sínú ẹ̀ ìtìbáàrù òbí hàlẹ̀ àkùfà ọ̀pọ̀lọpọ̀ ní sìkọ́ lọ́sọ̀bẹ̀rẹ̀ lẹ́jọ́ ìkọ́wọ́lì yìí tó kọ́lọ̀ ọba ń sọ lọ́sọ̀tò النبي قال للطلبة إنهن سواء سوائل أعللنا كثيرا من الناس قصد بطل إنهن حجر أجل عوابه أعللنا والله حجر أجل عوابه كثيرا من الناس قال يا الله أنك جنبني وعالي من الناس الأقناع الله بعد كل من الناس وعالي من الناس وعالي ربي قالوا بنو هند انهن اواء صوائي قبلنا كثير من الناس ربا نوعيا سيوا قول مزال دابو بوالوغا على عاشرة هلاك و في تفسير هنا نجمع لا اله الا الله ثم لا اله الا الله من وانقضى كما ذكر البخاري بامام هذه العفوه خذ ولمت الله قرآن أنا ما سألت بولوبا على القرآن الكريم في إشكال إذا المعلف يقول لآل أكثر في رأيتي مؤافاة محمد بن بطي إليه يستطيع قبلكم منه والآية كثيرة من الناس الفرق بين كثير وأكثر بيني يعتمد لا يعني كي وقو في تقجر لهذا قال تعالى في بني آدم فنقبل فجعلناهم على كثير ممن خلقنا تفصيلا تفضيلا لون ببيه جولا فما هما بني إسرائيل جوا قلوا قلنا وتعدى لم يقل على أكثر خلق وضبوا إلا عمدون قجوا نوين ولا على خلق بلو يا ويدا والفعدميون يرون النبي أمان إنت آدمه dìlù ala kasiru mọ̀nà kọ́lọ̀kọ́ lọ ọlọ́run ọba bí ọlá fún ma níbi adama bí wa ọ̀pọ̀lọpọ̀ tó lọ́wọ́ ọba kálọ̀ lẹ́yìn su ẹ̀kọ́rọ̀ mọ̀nà kálọ̀kì àlọ́lá nípa àwọn jẹ́ ní àtàlẹ́ jùlọ ọlọ́run ọba wọ́lá kí n náà kọ́rọ̀ mọ̀ hùm àmọ́ ọlọ́run ọba ó kàrà mọ̀ wọn àwọn yìí ní mùnákàṣà òfin yẹ òsè mí ní sọ ìgbà ní mùnákàṣà èmi ọ̀gá wọlé nígbà pé ọmọ yìí ní akọ̀rọ̀ mọ̀ náà ní ọmọ ènìyàn lọ́nà pẹ́lú jù wọ́n láwọ̀ tó ní lọ́gbà ọmọ ènìyàn lọ́nà pẹ́lú àmọ́ kìí tó lọ́nà pẹ́lú jù bí ọ̀rọ̀ yẹn lọ́kà sí mùnáfíkà mú lọ́kà jọ fàáwò ìtajọ fàáwò ni báyà àlárọ́kọ́ báyà èrò ti bí ní òjìnlẹ̀ tó ọlọ́wọ̀n tó ọlọ́run dájú áàkìnà ah, ọmọ ilẹ̀ kàlàkàlàkìnà lè sọ́rọ̀ sí áàkìnà ah, karama ni gbogbo ẹkọ̀ lọ́pọ̀ ákìrama ọlọ́run tó gbé yọ́rọ̀ karama mi tẹ́lẹ̀ alẹ́mà lọ́kàn karama náà bá ní akẹ́kọ̀ọ́ ọmọ ènìyàn lé pé ìtọ́rọ̀ mọ́lẹ́jù bóyá bóyá mọ́lẹ́jù ààbò àná ṣe iná kàrámọ̀kùn ìdá náírà lọ́kọ́ lọ́ba náà máa jẹ̀ ní kọ́ wọ́n á rí kúrò sàmì ṣeun tọ́lọ́mì ènìyàn àníbà Muhammad kò lẹ́ sẹ́ni ìrìnkà tó kọ́lọ̀ kọ́lọ̀ ju àníbì sàn lọ ṣe wọn kábíyà tó jù tọ́lọ́mì ènìyàn àníbì Muhammad kò ní jíǹsì ọmọ ènìyàn àníbì sàn lọ ọwọlé ju ọ̀rọ̀ tí Muhammad bin ọ̀sẹ̀mín sọlọ ọ̀sẹ̀mín sára ti sọ́kò rẹ̀ ti Muhammad abdullahi abdullahi tó dọ́dọ́ pé ọmọ ènìyàn ní kíni ẹgbẹ̀wà akẹ́rọ̀ an-nas bí hàn akthar ọ̀rọ̀ kan sùn wọ́n rọ pé tí tí bá Ibrahim gawi ni pé rabbi ẹ̀yìn àwọn abdullahi kasiran ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ jù قولي هو ما يوا وفضلنا على وفضلناهم أبلفوا على كثير من خلقنا تفضيلا فهو تعالق لكم شو طمي أما لوكي النبي محمد صلى الله عليه وسلم هو يوا ما كونيكا ثم في نتي يورني اللي بيتكلم يوكا قولي عنامي آه كلمة عارون عنامي bákan wọn tó bá rántí mọ̀ máa rántí àná mi mọ̀ fi rántí ó bò lórí yẹn bò ní wákà ẹ̀ mọ́dí òní kíríkì àìrò là àná mi kí wàá ní àná mi pé àìrò àná mi àná mi ó bí gàdù. alákùlà ha سليمان عبدا على على عبد لا مولا سلم وسلم دائما أبدا على بك على على بك على أبي بك خير الذي حبي خير عن أجله كيف تشعر حياته كيف يدعو يدعو قل وسلم وسلم دائما أبدا على ابي بك خير كل على كل حال خير الأنام ان جدا الوضع بين ليس دقائق قرانا انا أغني على بك خير خلق كل إني دون أقول gbogbo كل خلق أول على عبيد خير كني خلق كلهم بدع أدي هل بدع أدي هل بدع صلى الله عليه وسلم أدي وعقوبة باتي باو سيمين شوى تشكي بابا عبد الوهابي ممكن لوالو لعوالو تشكي هنا أدي ما بنوره وعليكم السلام دلوقتي omi ìlú bí èyí tí àwọn tí mi ò bá wọn sọ bẹ́ẹ̀ ni pé nípa ìbàdàn á rí pé àwọn màlẹ́kà mi ti ọlọ́run wọn àmọ́ kí ni wọ́n á gbé àpálẹ́ fún yẹn kí ni ló fi wà bá. tí wọ́n wo ló wí gbọ̀ngàn ló wí gbọ̀ngàn kọ́ wí tí olùkọ́lá tí wọ́n olùkọ́lá tó wà lákọ̀ọ́ ni kí ni kìlá adami yóò ní nígbà yàrá ìbí yóò àwọn ọmọ níbi àdámà àwọn àdámà sídìlú àlàkàfẹ́rù mímọ́ àkàlàkàlà. ọlọ́run bí ọlá fún wọn lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó lọ́nda wọ́n lẹ́yìn su àbáwọn èyí ṣe akramil halki alala nípa ọ̀nà jíjà fún ìdọ́dọ̀ ọ̀rọ̀ ibi sọ ìgbà inú òye ló bá dàrẹ́ ní ìtọ́jú ẹ̀ máa sọ pé n tóoru àkàrà ń sọ ọlọ́run táwọn náà kàrà lọ́wọ́ wa wàhálà lẹ́hì wàlá kí n nà kàrà mọ́ ọlọ́run pọ́nwálé yàrá àti wọn pé lakàkàràm náà bani adama àti wọn kọ́ akram wọn ni akram náà akhalki ilà alala muhammad هو من العدميين قول ايه عندهم بني اكبر جلو مولوما لك لا يستطيع اياه ومبه انا لا بلا حد يتكلم قول ايه امن يديني ام عدمني كده الجنون كده ملايكة قول ايه والله تعالى عالم نعم Ní àwọn àrùn ìjọ ẹ̀ ló fi ṣe wọ́n ìjọ́nà tó ń tẹ̀lé Màjíríà àwọn ọ̀pẹ́lì lẹ́nu نعم العادي عشر بكم العاشر بي لك في تفسير لا إله إلا الله الظاهر أنها تؤخذ من جميع الباب باب يقول لأن لا إله إلا الله في النفي والإثبات قل لا إله إلا الله بلكن هي إحقاقه الشرك وإثبات التوحيد إليه والعادية عشرة نمبر 11 من سلم من الشرك ọlọ́lá tí ń bẹ fún tí wọ́n bá là kó ń bí ẹbọ ìkọ́ lè yẹ kó máa tó nà zálìkà lọ́wọ́ ní gbogbo tí ìbá ṣe bọ́ lọ́wọ́ fún yìí ọ̀ká wo ló mọ́n lákì lọ́ ìgbóná mi sọ pé gbogbo bá kàdé ọlọ́wọ́ bá ìyá yìí ṣe kò bí iṣẹ́ a ṣe sọ pẹ̀lú ẹ̀ àlìjẹ́nà àlìjẹ́nà ni ọlọ́wọ́ ń bẹ̀ ìgbà tí wà lọ́mọ àlìjẹ́nà ọlọ́wọ́ sànù wọlé àjọkẹ́ هل هذا التجديد الذي ذكره مؤلفه لأحسن ها الترتيب الرسات للعوائي الذي ذكره مؤلف صفحته للعوائي من أحسن ما يكون أفداج لأنه لما ذكر توحيد الإسلام إنسان بنفسه يقولون لك كي يملون لك ذكر دعوة غيره إلى ذلك ليه دوري ليه باوي دعوة دعوة كل هذا السجل يدعو إلى الله أبيرني لو أعودي والله تعالى على أصحب ما previous knowledge السلام عليكم ورحمة الله وبركاته